àti ọlá àtọrọ̀ kéèyàn jólówó àti kéèyàn jẹ́ ọlọ́rọ̀ ìyàtọ̀ ẹ̀ ó gùn gbọ̀nàgbọ̀nà olówó bá tún rí ọlọ́rọ̀ yọ tẹríba fún un. irú àwọn dáńtàtà nílẹ̀ haúsá ọlọ́rọ̀ ni wọ́n. nígbà tí bàbá wa. Eh, jagaban tí wọ́n fẹ́ dìbò tí wọ́n lọ ṣe campaign bẹ́ẹ̀ pẹ̀lú tẹríba àtọ̀wọ̀ ni wọ́n fi bẹ́ẹ̀ lóòótọ́ ọjọ́ orí bàbá yìí pọ̀ o ninety something years ni bàbá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ọlọ́rọ̀ ayé orúkọ bàbá yìí wà ń bẹ̀ àtìrandíran dáńtàtà ló bí Dangote ẹ rí i pé àjogún ọ̀rọ̀ nílẹ̀ wọn nígbà ó tún di president táwọn tún lọ kí bàbá ẹ̀ pẹ̀lú ìtẹríba àtọ̀wọ̀ òun tún ni bàbá Bọ́lá Ahmed Tinubu fi tẹríba fún bàbá ìwọ̀n tó bọ̀ lọ́wọ́ tá à ń pè ní ọ̀rọ̀ nìyẹn. ọlọ́run nídìí àti fẹnu sọ pé kinní kan igbá àwo kòkò bàbá sars ọlọ́rọ̀ yìí máa ń fẹ́ pé wọ́n wà ní ṣọ́ọ̀ṣì kan àbí wọ́n wà níbì kan ó wá ń ṣe donation ní ọ̀wà á dìde pé kinní kan àwa náà fi iye báyìí lẹ́ ń o tó béèrè ọlọ́rọ̀ lè pé nǹkan mélòó lẹ nílò ń ṣọ́ọ̀ṣì nǹkan báyìí ẹ fẹlẹ́ ilẹ̀ fáwọn àwa ó gbé ẹbí tẹ́ ẹ fẹ́ fi kọ́ kàtídrà ńlá wọn èló ni a pè iye báyìí ni àwọn òkòwò ẹ̀ lẹ̀ á sì parí ẹ̀ ọ̀rọ̀ nìyẹn ó ní ọmọ pé èmi náà donate eh, twenty million èmi náà donate five million pàtẹ́wọ́ fún wa wa wa wa wa wa. ọlọ́rọ̀ wọn èyí sábà fún èèyàn lówó wọ́n pé ń gbà owó torí owó máa kéré lójú wọn wọ́n máa ṣe mọ́ni gbàgbé fún èèyàn wọ́n lè wọ́ sùn sùn sùn pé ṣé rẹ̀ ní páálí ọba lóun ní páálí mú páálí ẹ̀ wá lọ́la. nígbà tí ọba ẹdọ̀sẹ̀ kan kí físà bíi mẹ́wàá ó ti wà lórí páálí òun ó kúkú mú lọ bá wọn lé ni àjọ tráfò ó sìn mí káàkiri o mo fẹ́ lọ Australia mo fẹ́ lọ London Germany àáfẹ́ lò tó ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sóṣù kan ya dágbére ńlé fún ìyàwó rẹ̀ ń gba ilé ń gba two million yìí kò kò kò kò ròǹfìlẹ̀ fún wọn lé dídé tí ọba dé. wọ́n lè sọ pé wọ́n lè jọ wà nù bàálù kọ́lọ́rọ̀ sọ fún un pé mo ti bọ́ ọ̀rọ̀ alẹ́ kan síbi báyìí tá a bá ti dí ẹ̀ mọ́ kó lọ ọbẹ̀ ọlọ́rọ̀ nu olówó ní máa pè ń gbà hundred thousand ní gbà five hundred thousand ní olówó yìí fẹ́ kéèyàn olówó ọlọ́rọ̀ ní máa fẹ́ kéèyàn náà ó dìde ọlọ́rọ̀ afẹ́ máa sọ èèyàn dolówó. tọ́ ọ bá lówó sóòtún wa máa lọ lé olówó ń jojúmọ́ ọ lọ́ọ́ máa béèrè owó lọ bó o sì ṣe ń béèrè lọ́wọ́ rẹ̀ tóun fi ọ́ dọ́là lásán ó ti rí bí nǹkan kan gidi. ọ̀rọ̀ kì í ṣe kékeré o bẹ́ẹ̀ a bá lọ́rọ̀ láyé àkọọ́lẹ̀ ni o. láàrin odidi ìlú kan ọlọ́rọ̀ mẹ́wàá lè mọ̀ sí ń bẹ̀. ìlànà ìṣètò yìí tí wọ́n bá kayọ lọ́rọ̀ ọbẹ̀ ó lè mọ́ mẹ́ẹ̀ẹ́dógún. bíbàdàn ṣe yìí bí wọ́n bá ka ọlọ́rọ̀ ọbẹ̀ ó lè mọ́ tó mẹ́ẹ̀ẹ́dógún lára àwọn ọlọ́rọ̀ tí wọ́n bá sì kà wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ta ni jẹ́ bẹ́ẹ̀. bàbá tọ́ra ẹ̀sáìdì tọ́ra leland ńgbà kọ́lé ìwé sọ́nà abúlé wọn tí wọ́n la títì bíi bíi forty kilometres lọ́nà abúlé wọn ọmọ ìbàdàn náà ni ọlọ́rọ̀ ni bí wọ́n bá dákọ rẹ̀ ní ìsìn ó lè mọ́ pé ta ni jẹ́ bẹ́ẹ̀. àwọn olówó lọ́ọ́ mọ̀ gbọ́ a máa nira fọlọ́rọ̀ láti dúró wájú elérékelére ọmọ kì í bọ́ ọ bá gbọ́ tí eléré bá kí ọ lọ́rọ̀ ọ yà kí inú rẹ́kọ́ọ̀dù ni tàbí lẹ́yìn ìgbà ọ bá papòdà tán yóò mọ fọnwó yóò mọ fọ̀rọ̀wérọ̀ nínú rẹ́kọ́ọ̀dù ṣùgbọ́n kó dúró síwájú eléré kọ́ máa náwó á máa ní ọlọ́rọ̀ lára wọ́n rí bíi pé ní táwọn ti jù lọ. bí wọn bá dálé iṣẹ́ lẹ̀ wọ́n forí mùsábẹ́ wọ́n gba ọmọ èké kan wọ́n fi ẹ̀ẹ́dì ibẹ̀ wọ́n lè má fẹ́ yí ọmọ páwọn gan náà nílé iṣẹ́ wọn. àwọn ọlọ́rọ̀ wà ń bàdàn yìí o wọ́n jẹ́ oníṣòwò pàtàkì tí wọ́n dá ilé iṣẹ́ ńláńláńlá lẹ̀ sọ́ọ́gbọ́bọ̀dé fóòmù rí níbẹ̀ ọlọ́rọ̀ ni wọ́n gbọ́ ti bọ̀dé akíndélé rí ìyẹn ọlọ́rọ̀ ni wọ́n o ìṣòlówó bá wá kásùn tá a bá wọnú CCII àwọn Ìbàdàn indigene bẹ́ẹ̀ bá wọnú inú Agodi GRA lọ tàbí nù yàgànkù ẹ̀rọ lọ́rọ̀ ń bẹ̀ ìfẹ́ mọ́ expose àwọn bàbá ń bàbá wọn pé ọmọ ẹlẹ́nu jówó lóyún kí n là wá débẹ̀ bàbá wọn ò tiẹ̀ fáriwo ni a fẹ́ gbà débi pọ́ọ̀mù ànáǹsì wọn lórí rédíò àfihàn tí wọ́n bá fún ní. lórí ọbẹ̀ ẹni pé òun expose àwọn. ọ̀tọ̀ lẹni tó fòṣèlú lókìkí ọ̀tọ̀ lólówó ọ̀tọ̀ lọ́lọ́rọ̀. adédùbú olókìkí ni kì í solówó kì í sọlọ́rọ̀. wọ́n bá rí bílíọ̀nù lónìí ẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ lè bá a lọ́wọ́ rẹ̀ mọ́. dókòwò òṣèlú ni èèyàn làwọn eléyìí ó máa organize ìyẹn bàbá adédùbú o kì í ṣolówó kì í ṣọlọ́rọ̀ ọ̀tọ̀ ló lówó ọ̀tọ̀ ló lọ́rọ̀ àá ti ṣe é mo lówó àá ti ṣe é mo lọ́rọ̀ tó o bá ti rí ẹni tí olówó ń pọ́nlé olówó tó lówó ẹgbẹ́ rẹ̀ ń pọ́nlé máàkì ẹ̀ sọ́tọ̀ ọlọ́rọ̀ ni olówó èyí fẹ́ gbà fún yan bàbá wa Mufulani hun olówó ni Azeez Ẹsẹ̀kọ́lá Àlàó ọlọ́rọ̀ ni gbogbo wọn kò séyìn tí ò ní dúkìá parí nínú wọn àwọn ọ̀rọ̀ tí ò lè tán lé ń bẹ lápò ẹlòmíì ọmọ ẹlòmíì lásán kì í ṣẹgbẹ́ ẹ ti ń pera rẹ̀ lólówó àtàbíọ́lá wà láyé ayé ẹ abálẹ́nìkan pé kinní kan pé ẹ̀yin àtẹni báyìí ẹ̀yin méjèèjì lẹ́jọ́ sálága ó lè pòun ọ̀rá ìkọ́lá rẹ̀ lọ bẹ̀. ìjọ kọ́kọ́ ṣe donation náà ìjọ iye tó bá donate kó wa wá pè wá kó o sọ fún wa láyé sẹ́lúlà alágbèéká ẹ̀sìnkìsà wọ́n ti donate ten million o ìrẹ́ náà fún wọn twenty five million ń tá a pè lọ́lọ́rọ̀ nù á mọ̀ pé ńgbà ọmọ rẹ̀ lásán donate twenty five million tí bàbá bá wá wá kí ni ó fún wa. àwọn iṣẹ́ tó lè sáré sọ̀yàn di olówó lójijì entertainment wà lára ẹ̀ bọ́ ọ bá ṣe àwo kan táwo yẹn bá blow tàbó ṣe nǹkan kankan tó bá wọ fáírà láàrin oṣù mẹ́fà owó tó rí rí o lè rí kò sọ́dọ̀ lọ́rọ̀ o ìyẹn ò sọ́dọ̀ lọ́rọ̀ o ìrún àwọn pọ́tébù ní ìsìn olókìkí níràwọ̀ ìràwọ̀ ẹ̀ lè sáná o kódà kì í dolówó débi pé yọ̀dọ̀ lọ́rọ̀ àti ìrọ́lọ́rọ̀ nínú àwọn òṣèré nàìjíríà àti rí ẹni tó lùlù lówó wọn barista wọn Wasiu Ayinde ẹsẹ̀rẹ̀ wọn lùlù wọn kan owó tí rí ọlọ́rọ̀ nínú wọn tí wọ́n olówó ni chief commander Ebenezer Obey olówó ni wọ́n àti ìrí ọlọ́rọ̀ ẹ mọ̀ tí wọ́n pè lọ́lọ́rọ̀ ni. olówó yàtọ̀ fọlọ́rọ̀ ọlọ́rọ̀ yàtọ̀ fọlówó. bọ́ ọ bá gbọ́ ọmọ ọba rìn ilẹ̀ ń tìtì ọlọ́rọ̀ ní í jẹ́ bẹ́ẹ̀ o kọ́láwọlé olóòtú ọba tó dá mi ṣe mí dọlọ́rọ̀ o. olú ayé gbè mí olú ọ̀run gbè mí bí olú ayé bá gbéni títí olú ọ̀run á gbéni kánrinkése olú ayé sọ mí dọlọ́rọ̀ olú ọ̀run sọ mí dọlọ́rọ̀ ọ̀rọ̀ tí n ò ní lè ná tán tí n ò fi ilẹ̀ dọ̀mọ́ ilé mi ò ní parẹ́ láéláé. mísà òbí Fẹlá Aníkúlápó Kútì tó nígbà ayé ẹ̀ kì í sọ lọ́rọ̀ lókìkí àtòlówó. wọ́n kàn ń lẹ́kọ̀ọ́. ńlá wa kọjá ń bẹ̀ obìnrin léèrè pé kí ni à ń ṣe wọ́n ní à ń wẹ bẹ́ǹsì wọ́n ń ṣe patí fún bẹ́ǹsì ọwọ́ ìdè ọlọ́fọ́ ni ọba ni wọ́n lọ rè é bò ń mú checkbook ń wá ọba fún checkbook ẹ̀ wọ́n gba bí wọ́n ti ń ra mercedes ọba ra méjì irú mercedes gangan ọbara méjì ọwẹ́dà ọba ni wọ́n bò ń ṣe kárí àsè kárí àsè lórí ìdánilẹ̀. wọ́n á wò ó pé bẹ́ǹsì ńgbà náà béèyàn bá gun bí ìgbà téèyàn gun range rover láyé ìsìn. range rover bí rolls royce gan bí ìgbà téèyàn gun rolls royce mú rolls royce bó ṣe tó ọwọ́ kan kárí àlè lórí ọwọ́ àfi kógi ìdáná. pé nǹkan míì ti wà ń bẹ̀. bó bá pọ̀ lápọ̀jù a máa yàyàn wèrè. tówó bá pọ̀ lápọ̀jù a máa fún yàn ní gboyà a sì máa ti yàn lubi tí ó ti tì í lukú. olóògùn bẹ́ẹ̀ ti báyìí pé ṣé léyìí léyìí ó lò sí i. lówó sì lówó ni ó lè má lóògùn. ó lè pé kọ́mọ sẹ́wọ̀n ọmọ fọ́ tálíkà létí kọ́mọ fọ́ olóògùn létí. adélé ni ọba gbé sẹ́rẹ́ jáde ní òsìn ọdọ bẹẹnu gbogbo ọmọ ṣẹ ni wọn pa màálù kọ̀ọ̀kan kẹmi wọn mọtò ó bọ. ti ránṣẹ́ sàn ẹ yá lọ pe bàbá tí à ń nà lánàá ọlọ́rọ̀ ò ní í ṣe ọlọ́rọ̀ ọba báyàn jà underground lọ́lọ́rọ̀ ọba àyàn àríjà ọlọ́rọ̀ o ọlọ́rọ̀ ní í fìjọba jẹ àwọn ni ẹ máa fi ẹni tó wù wọ́n sórí àlééfà ọlọ́rọ̀ ni Bùkọ́lá Sàràkí nílọrin Àfọ̀njá. Olúṣọlá Sàràkí mò ń wíwun o bàbá tó bí Bùkọ́lá Sàràkí mo fẹ́ sọ. So. Bùkọ́lá Sàràké olókìkí olóṣèlú ni olówó sì tún ní pẹ̀lú kì í sọ lọ́rọ̀ bíi bàbá ẹ̀. ẹ máa ń tà ń pè lọ́lọ́rọ̀ ni ní ọdún 1970 àwọn tí a lọ mọ́kà nílọrin wọn ò tí ì pín kogi wọn ò tí ì pín ilẹ̀ haúsá yìí gbogbo wọn wà lójú kan náà ń gbà náà wọ́n wá béèrè pé àwọn mélòó wọ́n wá mọ́kà wọ́n wá ní three thousand two hundred wọ́n wá ní gbogbo àwọn tí wọ́n wà kí wọ́n fún wọn ní five five hundred yard bíi three thousand two hundred èèyàn ó fún wọn ní three ta ó fún wọn ní five five hundred yard pé kí wọ́n fi rẹrù lọ́ọ́lé lọ́dún náà béèyàn bá mú owó tó pọ̀ lọ mọ́kà tán táàrírú ẹ̀ rí yóò mú two hundred yard tàbí two fifty yard ní ọ̀ṣọ́ àpò ẹ̀ lóun wọn wọ bàálù mọ́kà ńjọ́ náà láyé twelve thousand láyé tí wọ́n wọ bàálù mọ́kà lọ àtààbọ̀ àti ilé àti gbogbo ẹ̀ tí mọ́kà jẹ́ twelve thousand tó tiẹ̀ tó bẹ́ẹ̀ ọ wá fún ẹnì kọ̀ọ̀kan ní five five hundred yard. Bùkọ́lá Sàràkí. bá ṣèyanu ọmọ ṣe ni. bí olúṣọlá sàràkí mo fẹ́ wí o fẹ́ ṣèyanu yóò ṣe tán pátápátá pọn. lọ́rọ̀ ni olóṣèlú ni olókìkí sì ni pẹ̀lú. wọ́n á jẹ́ ọlọ́rẹ̀ èèyàn á máa jẹ́ ọlọ́rọ̀ tí ò ní jẹ́ ọlọ́rẹ̀ o. èèyàn lè jẹ́ ọlọ́rọ̀ kọ́ mọ̀ jẹ́ ọlọ́rẹ̀. ọlọ́rẹ̀ ọ̀tọ̀ èèyàn lè mọ́ lówó kọ́ jẹ́ ọlọ́rẹ̀. bí tọrọ ma fi owó tó ní mọ́tò méjì tó gbé kan bùn èèyàn nínú méjì àṣìrẹ́ ń tó ní mọ́tò mẹ́ẹ̀ẹ́dógún tí ò lè fún èèyàn kan bẹ̀ ọ̀tọ̀ lọ́lọ́rọ̀ ọ̀tọ̀ lọ́lọ́rẹ ṣàṣà nínú ọlọ́rọ̀ ní máa jẹ́ ọlọ́rẹ ọlọ́rẹ wà nù wọn o ṣùgbọ́n kò pọ̀ torí wọn kì í fẹ́ kí ọláyọ̀ sákò ńlé wọn. wọn fẹ ki kí ọlá yẹn ó kò lé wọn laila. abiola ti ń ṣe wòlímọ̀ ilé kí ó tọ́ dálẹ̀. bẹ́ẹ̀ òkúta babalágége ni ọ wá lọ bẹ njọ. babalágége lọ wa ní ẹ páàkì ọkọ̀ yìí síbi tí ó ti ṣe fírì tá a bá ti parí tá a fẹ́ parí kẹ́ ẹ yọsẹ̀ fún tẹ́ ẹ bá ti rí mi tí mò ń bọ̀. àti wa mọ́tò ọ yọsẹ̀ babalágége náà kọ̀ dáhùn mọ́tò tí ń lò àlàáfíà rẹ̀ ò tún. láti mọ́tò ojú ti Abíọ́lá odidi àfa àwọn ní ti mọ́tò báyìí. nígbà ọdíjọ́ kejì Abíọ́lá bá gbé mọ́tò tuntun ó gbé e fún babalágé. gègé wa ní ọkọ̀ ẹ̀ wù mí lóòótọ́ mo sì ń lálà sí ọkọ̀. ṣùgbọ́n ọmọọyà wa àfa àtàwa bẹ̀ ń jọ́nà ìmáàmù Ìbàdàn sóò ti fún tiẹ̀ lóhun ò tí ì fún ìmáàmù Ìlọrin sóò ti fún tiẹ̀ òun ò tí ì fún ìmáàmù Abẹ́òkúta ńkọ́ à. Ah ọ ò lọ ha fún gbogbo àmọ́ọ̀mù kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá kò bá ha tán kọ́ a máa gbé tèmi náà. dọ́là ni ò le tó bá àwọn ọba fa fóònù yọ lápò ó ní ẹgbẹ́lẹ̀ yìí sẹ́gbẹ̀ẹ́ kan ó ní tìyín nù ó wá fa fóònù yọ ó ní wọn kó mọ́tò yẹn ó ní wọn kó mẹ́fà rẹ̀ wá. níbi ó dúró sí náà ló ti pàṣẹ ọkọ̀ ó ní wọn kó mẹ́fà rẹ̀ wá. bí wọ́n sì fi dẹ́rẹ́fà mẹ́fà tó bá wọn kọ̀ wà. mú mọ́tò kọ̀ọ̀kan á fi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kẹ̀. ó fún ẹnì kọ̀ọ̀kan àáfàá kọ̀ọ̀kan tí wọ́n gbé mọ́tò fún ó fún ọ ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ó ní yìí pọ̀. ẹgbàá wọn ta bítù three thousand mò ń wí yẹn ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́ẹ̀ mọ iye dáńfó tọ́ra ẹ mọ iye bítù sì tọ́ra ọ wá fún àáfàá kọ̀ọ̀kan àwọn sì fìmọ̀ múlẹ̀ Yorùbá kọ̀ọ̀kan ó fún wọn twenty five twenty five thousand. babalágége ní tọ́ ọ̀dà àbáyọ ọ̀wà kò lọ sẹ́ńfílòpù tó dáa fún bàbá bàbá ní òun ṣe lè ṣèṣe òun ọ̀ṣẹ̀ṣẹ̀ farabalẹ̀ gun ọkọ̀ ẹ̀ gbàdúrà fún un. ga láyé òní wálẹ̀ yóò gbéǹde àlùkè àmọ́.